الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد والسلام عليكم ورحمة الله وبركاته من وجهة قدرك من الخميس أتجاتني nínú àdìsá nígbà Muhammad sallallahu alayhi wa sallam ni wọ́n máa gbé iṣẹ́ sáwọn ẹgbẹ́ ń sè wọ́n máa gbé wọn hàn Allahu azza wa jalla láwọn ọjọ́ méjèèjì Allahu àforíjì gbogbo àwọn olùgbàgbọ́ òdodo lọ́kùnrin àti olùgbàgbọ́ òdodo lóbìnrin lórí àwọn àtúnṣe wọn àyàfi méjì ẹni tó ṣe fóun àtẹnìkejì rẹ̀ wọ́n ní ìkùnsínú ìjà wà láàrin wọn ọ̀nà kọ́họ tó fi débi kí wọ́n yanra wọn lódì ọlọ́run àzọ bẹ́ẹ̀ yóò ní ẹ̀fí àwọn eléyìí sílẹ̀ báyọ̀ wọn ṣàtúnṣe títí ọjọ́ alhamis ní ìsìn bọ̀ títí ọjọ́ àtìní mi ti ń bọ̀. eléyìí tó túmọ̀ sí wípé ewu ńlá ọ̀nbẹ nínú ọjọ́ pé ìwọ gbogbo èèyàn náà ló nígbà rẹ gbogbo èèyàn náà lẹ́jọ́ ní ìkùnsínú gbogbo èèyàn lẹ́jọ́ ń ṣe gbọ́ngbọ́n sọ́ra yín eléyìí ọmọ fàkóbá fún ọ nígbà tí gbogbo àwọn ẹrù ọlọ́ọ̀ tí wọ́n ń jèrè àforíjì ní gbogbo ọjọ́ alhamis ní gbogbo ọjọ́ atẹni wò ní láǹfààní tẹ́lẹ̀ wọ́n fi ọlẹ̀ àtiwọ́ àtẹnitẹ́nìjọ́ ṣe fún gbọ́nsọ̀rọ̀ ayé etí tí ọ̀sẹ̀ ti ń bọ̀ títí ọ̀sẹ̀ ti ń bọ̀ títí ọ̀sẹ̀ ti ń bọ̀ ọ̀sẹ̀ wa mọ̀ gorí ọ̀sẹ̀ yọmọ wa wà lórí pé wọ́n láǹfààní àforíjì nítorí tí ọ̀sẹ̀ tán tó ṣe lọ́sọ̀kan ìwà àtọmọ ayá rẹ nínú ẹ̀sìn Islam ẹ̀jọ̀ máa fà láàrin ara yín. torí ó pàtàkì kí mùsùlùmí ó fura mẹ́jẹ̀ kí ọ̀sẹ̀ tán kó jẹ́ ọ lórí ọjà ẹni tó fẹ́ gbà nù rọ́ ilé ìṣó tó fẹ́ so fún ọ ìwé pé òní rọ́nà lọ níjọ́ tí gbogbo èèyàn tọ́nà ńlá kan.